mo kí í káàbọ̀ sí orí ètò fàájì ọ̀sán ti ọjọ́ èní gbogbo ẹ̀yin tẹ́ ẹ fojú àyẹ̀wò mi ilé ẹ ti mọ̀ pé tí n bá ti dé sórí ètò bá ẹ ti mọ̀ bí ta ti ń ṣe ní òṣìṣẹ́ nílò láti máa sọ fún yín pé orísun ibi tó jẹ́ bí ọgbọ́n ibi òye ibi ìmọ̀ orísun náà la ibẹ̀ gangan nìlú èdè Yorùbá ibẹ̀ la ti ń ṣe ètò fàájì ọ̀sán orísun tí ò lè gbẹ bí mo ṣe máa sọ fún yín ní gbogbo gbà bá ń rọ̀ tásẹ́kùn bá ń fẹ́ tíjì bá ń jà tí gbogbo wa rí gbàgbó kó lè mú Orísun lọ you know what torí pé Orísun TV orí àpáta la dúró sí kì í ṣe orí iyanrìn ìdí nìyí tó fi jẹ́ pé kò lè gbẹ láéláé kò lè tí kò lè pínyìnkì kò lè ṣá kò lè lọ kò lè bàjẹ́ kò lè dí bàjẹ́ kò yẹ yí <laughs> ẹ káwọn ọlọ́kọ̀ ti sí orí ètò wa lọ́rẹ̀ tí mi báyìí ti mọ̀ pé ẹ̀ ọmọ dídí tó ń dún black and shine hair bone ni iyọ̀ ò kí ń yin ara ẹ̀ lọ́bẹ̀ so àwọn kan wà tó máa yìn ní ẹni wèé wọ́n fẹ́ o wọn kọ àwọn kan ò kí ń mọ̀ nípa máa ń bẹ̀rẹ̀ yìnyín yẹn you know what títí ẹni bá ti ń yin ara ẹ̀ báyìí inú á máa bí wọn ìwọ́n bá yìí tẹ́lẹ̀ máa fi máa yin ara wọn àwọn á tún bẹ̀rẹ̀ sí ní máa yìn mí padà so let me wait for that time okay máa dúró ó ṣe ń ṣe mí lẹ́yìn ni pé you know <laughs> ó ń ṣe mí lẹ́yìn máa dúró kọ́ yìí mi ṣùgbọ́n ẹ ṣáà ti mọ̀ páyà wọn lóńdó ẹ̀gbìn ni mí ẹ̀hẹ́ gbọ̀nyàn lóńdó kéètì o yóò sàn ó sàn gédégédé èmi lọmọ wọn nílẹ̀ Ìjẹ̀ṣà àwọn ká ní Ìjẹ̀ṣà wù fọ̀ wulé wulé wuṣu wú gbogbo ẹ̀ nòónòó kí ló ń jẹ́ hu iléṣà ń jẹ́ léṣà èmi lọ́mọ onílẹ̀ ìjẹ̀ṣà èmi lọ́mọ wá ọmọ ẹkùn ọmọ gírígbó ọmọ jálẹ̀kùn ọmọ tó gbéṣu lájọ obìnrin tó ṣe kí ni ó fi gúnyàn mẹ́rin tí àkọ́kọ́ ò dẹ̀ ní béèrè pé báwo ló ṣe jẹ́ mm-hmm. èmi lọ́mọ nílé ẹlẹ́tìlé ọ̀nà jìlá ẹ wàá sùn ọ̀fọ̀ gẹ̀rẹ̀ ṣe lálẹ́ ní ìjìṣà ẹ̀yẹ lẹ́jẹ́ ẹyẹ ìgbà kan nìyẹn nítorí pé ṣe rí adéjìkẹ́ ń wé yìí ah tí ẹnu mi bá ba dòdò bá jẹ́ pa ìpékeré oh. ẹ wá mọ́ gẹ̀rẹ̀ ẹ kẹ ṣá sí wẹ́wẹ́ ẹ wá gun níyàn àbí kẹ rò lámàlà oh my goodness èmi ò fún adé mi jẹ o ṣe rí ìjà tá máa jà lórí ah n ti máa bá adé nípò lórí programu lẹ́nu ó ṣe ẹ̀mí ẹ̀yìn ara rẹ̀ fẹ́ jọ sùn ṣùgbọ́n ẹ̀ níwèé jẹ́ kàn dákẹ́ fún kọ́mọ́dà fún mi tó bóyá ọmọ yẹn kàn ń lò ó kàn ń lò ó kàn ń sọ bọ̀rọ̀bọ̀rọ̀bọ̀rọ̀ yẹn ń dákẹ́ fún. ṣé bí mami ò ṣe bí ìwé wí yàrá ni ò ṣe kù ẹni ara bá ní kí ọ wí ẹni ara bá dẹ̀ kí ọ bẹ̀rù gbọ́ bá a bá rẹ́ni tó ní jésù ni mo gbé àbówó mo kó kí ni mo ṣe gan tí wọ́n fi ní mọ̀ ṣá wọn mo ní mo dé bára bí èjì òwúrọ̀ o mo dé wàrà bí èjì òwúrọ̀ o mo bọ̀ wàrà bí èjì alẹ́ o ẹ̀yinjú olódùmarè lèmi jẹ́ adéníyí olúṣọlá ọmọọmọrọ láwọn ọmọ ọba àlùgbò boyfriend àwọn kan zadi àwọn kan baby àwọn kan ẹ̀gbọ́n àwọn kan àbúrò àwọn kan olúṣọlá ní kí yín káàbọ̀ sórí fàájì ọ̀sán olúṣọlá ní kí yín káàbọ̀ sórí fàájì ọ̀sán lórí Orísun èmi lọmọ nígbò mọ̀rẹ́ alágbàdo di àtàpẹ́tẹ̀ inú omi lódò sanya tọ̀yọ̀ wá dé mi láàrin ìdí omi kò sì ní sẹ́sì ní lẹ́nu wọ́n ti ń bínú pé mo délé bàbá tó bí mi lọ́mọ èmi ò tí ì wá nílé ìyàwó tí wọ́n kíra mi mọ́ àmọ́ mo mọ́lé mọ́mísí mo mọ́lé yèèyè mi ìbá wọn náà ní ìyẹ̀rọ kí ọlọ́fà àmọ́jọmọ lálọ́mí ọmọ àbíṣu járàgbà ìjà katakiti lóró tọ́fà ìjàkan ìjàkan tí wọ́n já lọ́fà lọ́jọ́ sí wọ́n ló ìtani wọ́n ló ó má di páwọn kan máa wá bínú ẹjẹ ń délé ọkọ adé adépàdé adé ibi wọn la ya wọn lóńdó ẹgì òǹdó jájájájájá òǹdó bẹ́ẹ̀ bá lẹ́yìn ọjàjá mọ ọjàjá ni wọ́n mọ̀ pé èyí ní tèmi èrè ní mò ń gbọ́n ara lágbẹ̀dẹ̀ ọmọ ẹ̀wọ̀n ìtúrẹ ọ. <laughs> mo ti mọ̀. the end has been win now. sẹ́mi ìsọ fún yín ẹni pé ìjà ti tán. sẹ́mi ìsọ fún yín. close case or case closed. It's a closing. It's a closing. Everything is a wrap. Closer. They play. Ẹni kan tí wọ́n ṣe lọ́hùn ó yẹ kẹ́ ti mọ̀ pé mo ti ṣe gbogbo ìkíni nínú ohun ìjálá yẹn. Tábà máa fi padà dé, a máa ṣe aṣọ lójú eégún ní ọ̀gbagadè lórí fàájì ọ̀sán ẹ̀ tètè pe àwọn everybody àti ọmọ kékeré àtàgbàlagbà àti ọ̀rẹ́ àti friends and family kó wá fi etí gbéyàwó ọ̀rọ̀ lórí fàájì mm-hmm. ọ̀sán tábà máa fi paradé ó máa ládùn ó dẹ̀ máa dún gbogbo ẹ má gbé kúrò mm-hmm. Orísun làgbà we are coming back. coming back. ṣáwa lálára ṣáwa lálára wa ara ò ní tán nílé alára o ṣáwa lára wa. ìgbà tí mo dé ìlara lọ́jọ́ sí wọ́n wá ní kí n wá dára mú ní ọlọ́run náà lọ́ba tó ní àrà tó ń dára lára aláìlára òun náà ló tún gba ẹni tí ò lára òun gangan ló wá jẹ́ kí àwa máa dára àrà lórí Orísun tẹlifíṣàn lórí fàájì lọ́sàn-án pẹ̀lú àwọn Evergallant ever sagacious ever handsome ever beautiful presenter ọmọ dúdú yẹmí mi ọ̀wọ́n ọmọ dára ó dẹjú ẹni ọkùnrin kò lọ́nà tó ń sun gbére ojú sí oníbẹ̀ yóò bá tiẹ̀ jáyẹ ni ó jálè ẹni pẹ̀lú bọ̀bọ̀ yín adéníyì olúṣọlá ẹ̀yìn ijó olódùmarè kóhun dẹ̀ máa dárúkọ tiẹ̀ fún rẹ̀ ó sórí ó sórí má gbé kúrò bẹ́ẹ̀ fàájì ọ̀sán lè tó pẹ̀lú àwọn pìrìsẹ́ńtà tó yàtọ̀ tó kájú ẹ̀. ẹ ti mọ bó ṣe ń lọ ẹ ti mọ orúkọ ẹ ẹ ti ń gbọ́ adé adé versus adé adé ilé wa jẹ adé nígbẹ ó tún wá ní ànànú ó tún wá dọdọ bàbá Túndé kóyè yìí adé níyì ẹbò ẹ ṣàríwé e lọ ẹ ṣáà mọ Ọlọ́run gangan ni ọba alára òun ni alára àgbàràdá òun gangan ló lára tá à ń dá pẹ̀lú àrà tiẹ̀ náà làwa náà ṣe ń dára ẹ̀yin ará ilé ogun ẹ̀yin ẹ̀ṣẹ̀ dé sí orí ìjókòó yìí ẹ ti mọ ètò tó ń lọ lọ́wọ́ ètò kan ètò kan ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ ètò tí gbogbo ayé máa ń fẹ́ jókòó pé ah, àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ fàájì ọ̀sán ẹ ṣe mọ̀ pé tí fàájì ọ̀sán bá ti ń lọ fàájì nìkan kọ́ là ń ṣe máa ń sọ a máa ṣe fàájì a tún máa wá sọ àwọn ọ̀rọ̀ tó ní ọpọlọ lọ́wọ́ ṣé wàá délé ìtawà gbé wa ní èmi ní orí Orísun ti yé pa ẹni hmm. kẹ́ máa sọ̀kò ọ̀rọ̀ o. ó yàtọ̀ Adéṣọlá gan máa ju. mo ah, mọ̀ mọ̀. Adéníyì Olúṣọlá ó máa ó máa ju àwọn àwọn òkú ọ̀rọ̀ tó lágbára. mo mọ̀ ń tẹnumọ́ dúdú yẹmí ọmọ tó dúdú bíi kòrò òṣì torí ohun tá a fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ ni ó ní ṣe pẹ̀lú àwọ̀ mm-hmm. ó ní ṣe pẹ̀lú àwọ̀ mm. òun náà ni pípa àwọ̀ àmútọ̀run wa wá mọ́ keeping our natural skin mo mọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń wò pé bóyá àwọn ọmọ dúdú nìkan ni wọ́n nílò láti pa àwọn wọn mọ́ mm-hmm. pé bóyá àwọn ọmọ dúdú nìkan ló kàn fẹ́ di òyìnbó mm-hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tẹ́ pé wọ́n fẹ́rẹ́fẹ́ wọ́n tún fẹ́ wọ́n funfun wọ́n white wọ́n fẹ́ white mm-hmm. àwọn kan dẹ̀rẹ́ àwọn ń dọ́gbọ́n sí díẹ̀díẹ̀ àwọn kan dẹ̀rẹ́ ẹ̀ẹ̀kan náà ni yóò di pé yóò lọ láàárọ̀ yóò bá fi dérò ẹ̀ bẹ́ẹ̀. Ah, òmò ah! tó ṣẹlẹ̀ ní sista Becky ẹ̀yìn jú mi ní inú nǹkan kan ló máa ṣẹlẹ̀ ọmọbìnrin yẹn ó dúdú ṣùgbọ́n tá a bá ní ká má parọ́ dúdú ẹ̀ ń dà hmm. ó ń dán àmọ́ ọkànlélẹ́jẹ tọkàn ni èèyàn bá gbé mọ́tò dé wa mọ́tò dé zoom ìyá yẹn bá jókòó yẹn rìn sí wa tọ́lẹ̀ ní mọ́tò máa ń mi ẹkú lé ẹ̀ka sàmà ni ìyá yẹn wò báyìí èmi ò mọ̀ ẹ́ rí wa ni màá mi ẹ̀ sọ̀kalẹ̀ ń bẹ̀ ṣe ẹ ṣe rẹ mi èmi èmi ọmọ yín bá jà ṣèkí irọ́ o irọ́ o ṣèkí mi kọ́ yìí o ní ṣèkí tèmi kọ́ yìí. mami èmi ni ẹ wò mí dẹ́mi ni ẹ wò mí dáadáa ló bá tún mú fóònù ló bá ṣe bí mo pè é pé mo ní ẹ ọmọ tó ń pè ń kó ń bọ̀ ṣùgbọ́n ọmọ tó ń kọ́ ló dé yìí ló bá mú fóònù síta pé jẹ́ kí n tún pè ní bá pè ní kó ìbá rìn mí rẹ̀ ẹ mo mọ fún ṣèkí rẹ̀ àmọ́ kì í ṣe ọmọ tèmi ló dúró tí mò ń wò yìí ọmọ tèmi bí dúdú kí ló ṣe. òun ti pupa ni. Ah, ó ti yé. ó ti pupa tán pátápátá kò ń ṣe pé bóyá ó kàn dúdú wá chocolate ó ti white ní ní funfun tó yẹ pé tẹ bá wò báyìí rò pé ìlú aráàlú òyìnbó ló dé hmm. ṣùgbọ́n lọ́kàn ti ọmọ yẹn òun ti aráàlú kó lọ gbé mọ́tò kí ìyá òun lé bẹ́ẹ̀ ni kó lọ gbé mọ́tò kí ìyá òun lé kó ti ra àwọn oríṣiríṣi nǹkan ìyá yẹn ò gbà kankan hmm. àwọn òbí nù. ìyá bá dá padà pé ah, kí ló ṣẹlẹ̀ ló bá ní iṣẹ́ òun ni òun àwọn tó pupa òun náà máa ń tètè fún iṣẹ́ náà máa ń tètè fún iṣẹ́ lóòótọ́ lóòótọ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí rẹ̀ ti ṣẹlẹ̀ sí mi nílẹ̀ dáadáa. Hmm? àìmọye mòye iṣẹ́ tí wọ́n ti gbà lọ́wọ́ mi torí mo dúdú. kí ló dé. ó ń ṣẹlẹ̀ dáadáa. wípé ẹni tó pupa ló tún lè ṣiṣẹ́ báyìí. bẹ́ẹ̀ni ẹni tó dúdú ló lè ṣiṣẹ́ báyìí. àwa tá a bá wà ní ìdí pé à ń ṣiṣẹ́ tíátà ó láwọn iṣẹ́ kan tó yẹ pé. ọmọ tó pọ́n ọmọ tó pọ́n ọmọ tó pọ́n ròdòròdò tó pọ́n ròdòròdò. ó tẹ́ pé bó ṣe pọ́n ròdòròdò òun náà á padà máa rí vein wọn tí ó mọ̀ green irú wọn ni ẹ wò ó ṣe rí àwa ọ̀gá ilé iṣẹ́ ẹ jẹ́ ká gba àwọn òṣìṣẹ́ wa bí wọ́n bá ṣe rí sòfà àti àwọn yẹn bá ti ń dùn tí ó dẹ̀ ń dún ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ni ò mọ̀ pé àwọn tó máa ń lo amáraṣe yòró abóra wọn ò pọ́n máa ń rùn ọmọ mi akọjá báyìí ẹ ò ra ta ń gbégbá ẹ kọjá. <laughs> ẹ nígbà tó yẹ pé wọn tọ́ bó ṣe yẹ kó rí ni ṣé ẹ mọ̀ pé àwọn kan wà tó yẹ pé à ń pè wọ́n ní skin therapy. Yeah iṣẹ́ tiwọn ni pé láti ṣe ìtọ́jú àwọ̀. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tá à ń sọ lẹ́yìn ni pípa àwọ̀ àmútọ̀run wa wa mọ́ iṣẹ́ tiwọn gangan nìyẹn àwọn people yẹn wà ní wọ́n máa test skin ẹ̀ wọ́n á mọ irú ọṣẹ tàbí cream tó o lè máa lò tí ara ẹ fi máa máa jọ̀lọ̀ sí hmm. kò nídìí pé nígbà tí èèyàn bá tó yọ dúdú ìkúrò ló tó máa dán àti pé àwọn èèyàn rò pé bóyá kéèyàn bo ara nìkan ni àwọn iṣẹ́ téèyàn lè ṣe sí orí àwọ̀ àmọ́ èmi nínú ìwádìí tí mo ṣe nǹkan kan ṣe mí ní bí ọ̀sẹ̀ mélòó kan mo ṣàṣàrè lọ sọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ètò ìmọ̀ ìlera pé ah mo rí nǹkan kan tó ń jáde sí mi la wọ́n bá ní ringworm ní pé bóyá change of environment or change of water wọ́n dẹ̀ fún mi lóògùn mo lo lílò mo dẹ̀ lo èyí tí máa fi pa ó dẹ̀ ti padà sí normal kò dìgbà téèyàn bá bó ara nìkan àti pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ wípé àwọ̀ wa ó ṣe pàtàkì a dẹ̀ gbọ́dọ̀ mọrú àwọ̀ ta ni ẹlòmíì hard skin ló ní ẹlòmíì soft skin ẹlòmíì dry skin ló Yeah tó jẹ́ pé tó bá para gan sìn bẹ́ẹ̀ bá fọwọ́ kan awọ ẹ̀ yóò yí ni yóò yí bí awọ ti ń kó ẹlòmíì dẹ̀ rí very soft tẹ́fẹ́ kò tàn pé báyìí ó máa pọ́n tàbí kó lé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ wípé ó ní àwọn ọ̀nà ẹlòmíì ara ẹ̀ ò gbà kó wọṣọ ẹlòmíì téèyàn bá wọ aṣọ mi bí mo ṣe wà tí mi bá mọ̀ tí mo bá wọ aṣọ yẹn gbogbo ọrùn mi máa lé láàrin ìṣẹ́jú márùn ó máa ti máa yún mi gidi ẹlòmíì dẹ̀rẹ̀ kò tiẹ̀ mọ̀ táwẹ̀ kan lè yàn ó lò hmm. ẹlòmíì gbogbo ọṣẹ tó bá ti bá ń bedroom ní lílò kò mọ̀ kan. àwọn gbọ́dọ̀ wà tó jẹ́ pé ọṣẹ tí èmi tí mo wà tí mo ṣe rí tí mo máa lò tí nǹkan kò ní ṣe mí táwọn bá lò ó lè bó ara wọn bẹ̀rẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí ní máa bó <clears throat> àwọn kan àti pé oily skin ni wọ́n ní wọ́n ní irú àwọn yẹn ẹ máa rí pé kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe àti inú ẹ̀rùn àti inú òjò àti inú gbogbo ẹ̀ ojú wọn kàn máa yọ òróró ṣáà àwọn yẹn wà then ìkíní ni pé àwọn èèyàn wa ọkọ̀ máa fẹ́ sọ pé lágbájá ṣe nǹkan báyìí èmi náà fẹ́ ṣe hmm. ṣé ẹ mọ̀ pé oníkálukú ló máa sọ pé àwọn oní role model òun léèyàn tó òun nífẹ̀ẹ́ sí òun ní pàápàá àwọn celebrities wa àmú láì fi àǹtí lágbájá ṣe rí èmi náà fẹ́ rí bẹ́ẹ̀ ó mọ̀ kan tí àǹtí lágbájá ń jẹ. Hmm, ìyẹn ìkíní. èrò òmùdẹ̀ mi lélẹ̀ mo fẹ́ dà bẹ́ẹ̀. ṣé wàá rí àwọn òmùdẹ̀ ẹ̀ṣẹ́lẹ̀ àwọn celebrity yẹn náà dẹ̀ ń fọ́ lójú bọ́ wọn mọ nǹkan tí àwọn celebrity yẹn tó ń jẹ tó ń jẹ wọn mọ ilé tó ń gbé hmm. ẹlòmíì inú èsì ló ti máa bọ́ sínú èsì you understand àwọn nǹkan tó dẹ̀ yóò máa reflect dáadáa ṣùgbọ́n ìwọ tó yẹ pé inú oorun ló ti máa ṣiṣẹ́ ó máa fẹsẹ̀ rìn lọ sí school ni àbí máa fẹsẹ̀ rìn lọ síbi iṣẹ́ kó tó délé oúnjẹ òun gan balance diet òun gan o ò tí ì rí jẹ i wanna be. ọ̀pọ̀lọpọ̀ àwọn role model celebrity filter ló ń lò. exactly. ẹlòmíì gan òpọ́n tó bá wọn àwa pàdé wọn a ṣáà rí wọn. bẹ́ẹ̀ náà. Ah. à ń rí wọn dáadáa. dáadáa. tẹ́ ẹ bá rí èmi ọmọ tán ni ká mọ́ sọ mi <laughs> ọpẹ́lọpẹ́ kámẹ́rà o ọpẹ́lọpẹ́ kámẹ́rà ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ló ti di bọ̀ọ̀lì ojú ojú fanta ẹsẹ̀ ẹsẹ̀ kóòkì lórí pé wọ́n ṣà ń dọ́gbọ́n sí i wọ́n ń dọ́gbọ́n àwọn èèyàn dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá àti ewu ló wà nínú ká máa dọ́gbọ́n sí àwọ̀ wa tó pọ̀ lọ jantirẹrẹ tí ò tiẹ̀ tí ò ní ṣe pẹ̀lú pé bóyá ọmọ ẹlòmíì tó jẹ́ pé fún ara wa gan. beauty yẹn gan kò ní padà wá because ṣé gbogbo àwọn knuckles yìí gbogbo àwọn bíbà kò ń tètè bó gbogbo gìgísẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ kò kí ń bó tán so there is no way yẹn ṣé máa ń gbọ́ máa sọ pé ojú lójú fanta ẹsẹ̀ lẹ́sẹ̀ kóòkì <laughs> ọlọ́dún pé beauty tẹ̀ ń lé yẹn gan ẹ̀ wá ní rí. bẹ́ẹ̀ni. tí àìsàn bá dé àbí bóyá nǹkan kọ́kọ́ jẹ àwọn tó bóra lásán jésù wàhálà dé ah ok àwọn tí mo ti ní ti rí ọkọ tó accident rèé ó máa ṣe náà la máa sọ fún because ó ti kú báyìí. kai ó l'accident. kí ọlọ́run tẹ wọn sí afẹ́fẹ́ rẹ. àbí kí la máa sọ. iná lè láyé. adébísọ rẹ ó dẹ̀ ní very deep cut tí wọ́n ní láti sáré operate bọ̀bọ̀ ṣe ń fi abẹ́rẹ́ sí bọ́ ṣe ń ran gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ló ń jábùtẹ̀ ló ń jábùtẹ̀ lẹ́jẹ̀ ṣe yà á ẹjọ́ ń ṣe yẹ títí tó fi gbẹ́mí. àti ẹ̀ mo nígbà tí mo kéré lórin kan tó máa ń kọ mo máa ń béèrè lọ́wọ́ mọ̀ sí pé kí ló tọ́ yìí máa ń kọ orin yẹn wọ́n wá sọ pé ẹnìkan ló fẹ́ bímọ hmm. gbà tó máa wá bímọ nítorí pé ó ti bóra bára ṣe ya kọjá yìí nìyẹn wọ́n gbìyànjú àti ràn wọ́n ṣe ń gbìyànjú àti ràn báyìí lára ń bẹ́ pẹ̀ bó ṣe bá lọ́nu Ah, ah. ni wọ́n ṣe sọ pé òun ni story tó fi back up orin yẹn eh, wípé àánú rẹ̀ ló ń ṣe èmi o ló jẹ́ ìbá ẹ̀ dámọ̀ràn alóyè kó bí bèjì kó tó bóra kó tó bóra àánú rẹ̀ ló ṣe pẹ́ńgírí gbìngbìn ló jẹ́ ìbá ẹ̀ dámọ̀ràn àánú rẹ̀ ló ṣe èmi o ló jẹ́ kí n bá ẹ̀dá mọ̀ràn wọ́n ló yẹ kó bíbèjì kó tó bóra. ẹ jọ kẹrí àwọ̀ tí ọba wáìdù lókè fún wa ó mọ ìdí tó fi fún wọn òun ló dára bí eléwé òun ló dára bí aláṣọ ó mọ̀dí tó ṣe dá ìrèké ó mọ̀dí tó ṣe dá ewúro ó dá òjò ó dá ẹ̀rùn nítorí ká lè compliment ara wa ni kí ló wá dé tí òjò fẹ́ dàbí òrùn àbẹ́yìn ti ríbi tí ewúro ti sọ pé òun fẹ́ dùn bí ìrèké rí kí ló dé tó wá ń yọra rẹ lẹ́nu ṣe bó o ṣe mọ ọba tó dáa ó nírísì tó fi dáa bẹ́ẹ̀ àti ìgbé kúrò mẹ́ẹ́ kàdókè lọ́hùn ká lọ ṣe fàájì fẹ́rẹ́ ń jogi tábà máa fi padà dé a máa sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà àbáyọ sí àwọ̀ wa tábà tẹ̀ sí rẹ́ni tó ti dọ́gbọ́n sí tó ń wá ọ̀nà àbáyọ àti bí a ṣe lè máa gbé ìgbé ayé àlàáfíà pẹ̀lú àwọ̀ wa ẹ má ti gbé kúrò Orísun làgbà Orísun lọ̀gá káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ jẹ́ nkì yín ṣe tí wàá ń bínú ni ọ̀rọ̀ yẹn ti ń taba yín tó bá ti taba yín ẹ ṣe oṣù ẹ rárá ṣé láwọn ọ̀rọ̀ tá máa ń sọ lórí program lórí fàájì ọ̀sán ní orí Orísun TV ọ̀rọ̀ tó jẹ́ pé àwa gan fúnra wa a máa ń jókòó a máa ń gbé yẹ̀wò dáadáa tó ń gbà láti gbá ogbó research àwa gan pé ẹ wá ṣọ́rọ̀ yìí ò bá mi wí ká tó wá sórí ètò láti wá máa sọ bá a ṣe wá ń sọ yìí tó bá ti ń bá yín wí ẹjọ́ ẹ máa fakò mọ́ òpin ibẹ̀ yọ náà ni ẹ máa ṣe àtúnṣe ní gbogbo ibi tó bá ti yẹ kẹ́ ṣe àtúnṣe orí Orísun TV náà la ṣì wà Orísun tí ò lè gbẹ láéláé Adéníkẹ́ yín náà ló ṣì wà lórí ètò pẹ̀lú adé mi a sì jọ ń fa ètò yẹn lọ nítorí pé a fẹ́ kí gbogbo èèyàn tí ó kọ ọgbọ́n nínú ọ̀rọ̀ tá à ń sọ báwo la ṣe máa pa ẹwà tí Ọlọ́run fún wa láti òde ọ̀run because ẹwà lèmi mọ̀ sí ẹlòmíì lè sọ pé òun ti dúdú ju òun fẹ́ pupa hmm, àìnífẹ̀ẹ́ lọ́rùn lèmi rè sí ẹlòmíì lè sọ pé òun tiẹ̀ wá pupa fẹ́rẹ́fẹ́ òun fẹ́ funfun yòò àìnífẹ̀ẹ́ lọ́rùn náà ṣe ni ẹ̀ẹ́nìfẹ̀ẹ́ lọ́rùn ni nítorí pé ẹ ń sọ kinní kan fún wa pé ẹ dúdú kò ní kẹ́ débi tẹ́ẹ̀mí tẹ́ tí ọlọ́run ti sọ pé ẹ máa dé kò ní kẹ́ má débẹ̀ pé ẹ wá pupa yẹn kò ní kẹ́ wá tètè dé ibi tí ọlọ́run sọ pé ẹ máa dé ní àkókò tó yára ju ìgbà tí ó sọ pé ẹ máa débẹ̀ lọ Hmm. àti láwọn tó yẹ pé wọ́n pupa yò wọ́n lẹ́wà wọ́n kàn ṣe gan at the age of forty one. forty one ti lọ́kọ bẹ́ẹ̀ ni ṣé wá rí ọ̀rọ̀ skin tá à ń sọ wáyé ọ̀rọ̀ àwọ̀ tá à ń sọ yìí ẹ̀yin tó yẹ pé bóyá ẹ ti wá lò ó ti bàjẹ́ adémi sọ fún yín lẹ́ẹ̀kan ká tó lọ pé a máa sọ fún yín àwọn kan tẹ̀lé ṣe ṣé rí àwọn kinní kan wà fifty naira ló ń ta o ẹlòmíì ò tiẹ̀ wá ronú sí rárá pé bóyá ó lè ṣiṣẹ́. a máa gbé wọn débẹ̀ a dẹ̀ máa já wọn sí ah, bẹ́ẹ̀ ta bóyá iṣẹ́ ń darapọ̀ pẹ̀lú wa lórí fàájì ọ̀sán adéníyìn lèmi jẹ́ olúṣọlá ọmọọba ìlú ìgbò pẹ̀lú ọmọ tó ṣan ọmọ tó dùn tó dùn. a ti sọ̀rọ̀ nípa àwọ̀ bí àwọ̀ wa ṣe máa jí pépé náà là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀ wọ́n ti fẹ́ máa fún wa ní àwọn solution tí àwọ̀ tó ti bàjẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ nípa therapist àwọn skin therapist tó jẹ́ pé wọ́n ní í ṣe ó dùn mí wípé ayé ti wá di ayé gbàrọ́gùdù níbi tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò tiẹ̀ kẹ́kọ̀ọ́ dójú àmì tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní po cream pọ̀ṣẹ̀pọ̀ ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá fẹ́ ra ọṣẹ tàbí ìpara amárajọ̀lọ̀ amárají pépé ẹ jẹ́ ká rí i dájú wípé àwọn tó mọ̀ nípa ẹ̀. Hmm, àwọn onímọ̀ ìjìnlẹ̀. èmi ti rẹ́ni tó post sórí social media tó ń ṣe fídíò tó ń para gidi wípé ẹ ẹ wò nǹkan tí ọṣẹ lágbájá kan sọ skin òun dà òun lò tán gbogbo ojú bàjẹ́ tá a rìn ránṣẹ́. Hmm. ṣó o wádìí ṣó wọ́n ti ẹ̀ wo àwẹ̀ àbórí ayélujára tẹ́ ti pàdé náà ló ti sọ pé i want i want white white cream hmm. wọ́n dẹ̀ send the white cream ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ẹ ẹ tí ì rí ọkùnrin tí ó bo ètè bí ìgbà tó jẹ ìwọ ah, ah. tí ó tí gbogbo wá dàbí ẹni tí ó ṣáà ń gbàjà wọn ṣe eh, pink lips pink lips àwọn nǹkan sì rí àánú la rí gbà àánú mò ń rí gbà àdé orí ọlọ́run ló gbogbo ìwọlẹ̀ ẹ jọ ẹ jẹ́ kí a máa tọ àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ lọ torí wọ́n máa kọ́kọ́ test skin ẹ̀ mm-hmm. irú skin wo ló ní kí ló máa bá skin ẹ lọ kí ni ò dáa fún skin ẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ó ní àwọn nǹkan kan tá à ń lò tó máa ń cut àwọn hormone skin wa bẹ́ẹ̀ni tó dẹ̀ máa ń open skin wa to danger. danger ìmọ̀ ìjìnlẹ̀ sì ẹ̀ fi yé wa pé skin tá à ń wé méje ni bẹ́ẹ̀ni léyà méje ni lẹ́yìn eléyìí ló tìkì jù tí ọlọ́run ti ṣe cover ẹ mọ̀ bí ìgbà tó pé èèyàn bá kọ́lé tí wọ́n ti wọ́n ti kó àwọn oríṣiríṣi sí inú ẹ̀ tẹ wá mú tẹ ti kọ́ ilé yẹn tán tẹ ti fi ilẹ̀kùn fi gbogbo ẹ̀ sí tẹ wá mú compound ẹ wá ṣe fẹ́ǹsì round ó wá jẹ́ kó máa fẹ́ǹsì yẹn òun ni the layers eh, eléyìí tó wà níta yìí àwọn míì ṣì wà lábẹ́ òun ló ṣe jẹ́ pé tíyàn bá ti bo eléyìí a máa pọ́n lọ a máa pọ́n títí tó fi máa white tán pátápátá ṣe nígbà tó bá ti débi tó ti white yẹn yẹn ò kí nìyẹn ò lágbára mọ́ òun lè pé ó wà prone to any anything. ó máa wà fragile gan. tó ẹ fẹ́ bó bá kọ́ọ̀tì lásán báyìí. bẹ́ẹ̀ bá dì í mú jù yóò pọ́n ni bẹ́ẹ̀ bá dì í mú jù ó máa pọ́n ni bẹ́ẹ̀ ni àwọn tí ọlọ́run dẹ̀ ṣe ní pupa yẹn àwọn náà seven layers yẹn náà làwọn náà ní àwọn tí ọlọ́run ṣe ní pupa yẹn máa rí pé tí wọ́n á mú wọn dání kò ní ṣe wọ́n ní nǹkan kan nítorí pé àmútọ̀run wá ní àwọ̀ yẹn kò ní ṣe wọ́n ní nǹkan kan bẹ́ẹ̀ kẹ̀ rèé tó yẹ pé bóyá ẹ ti wá lò ó because mo léyàn kan tó tẹ̀ ti wá bá mi rí pé àwọn ah, tiẹ̀ fẹ́ dúdú padà bébì ṣe dúdú ẹ̀rọ lọ́wọ́ ti bọ̀ ó dẹ̀ ara tiẹ̀ fi hun jọ ah. ara tiẹ̀ hun jọ ó gbé àwọn tiẹ̀ hun jọ èmi wá sọ fún wọn pé ẹ kí ló dé tí ẹ fi wá lò tẹ́lẹ̀ gbà tẹ̀ mọ̀ pé ẹ ní láìkẹ́ lè dáhùn òun kẹ́gbẹ́ ni ẹgbẹ́ ni torí ẹlòmíì ẹgbẹ́ ni àwọn ọ̀rẹ́ mi pọ̀ ẹ̀mí náà fẹ́ pupa èmi ti láwọn gáàgì tó yẹ pé àwọn tó pupa pupa ni gbogbo wọn pupa ni gbogbo wọn àmútọ̀ àkòdẹ́ ń ṣe pé bóyá gbogbo wọn ni àmútọ̀run wá wọn dọ́gbọ́n sí ni wọn balancing <laughs> èmi wá sọ fún wọn pé mo ní tẹ bá lè ṣe kìíní ó wá gba sùúrù ni sùúrù ló gbà ṣé ẹ mọ̀ pé nígbà tẹ́ ẹ máa lo kìíní láti fi phone mi fẹ́ máa lo bóra bóra kó má dà pé bóyá áá ah, ah, ó ṣe wáyé torí tèmi lẹ́dẹ́ nìkan ṣe wá sórí ètò lẹ́yìn torí tiẹ̀ náà tí wàá ló fẹ́ fi torí tiẹ̀ ni. ó yá bínú. ó yá bínú. bínú. eré mu má bínú eré mi. <laughs> eré là ń ṣe ó yá tó bá ti wá sùúrù ni because nígbà tí ẹ fẹ́ ṣe ń gbà yẹn ẹ take time kò tún ṣe bí àwọn tó máa ń lọ́nu machine. ẹ àwọn yẹn pápákọ̀ ni àti títí jáde láàárọ̀ àsọmọ dúdú wọ́n dẹ̀ lérò lé àsọmọ pupa olóore gómọ wá wọn kí ah, ọlọ́run rangẹ́lì sọ pé olúwa ẹni tí ẹ rán mi sí èmi kò rí i ṣadé dúdú ni mò ń pè àmọ́ pupa ló ń dá mi lóhùn olúwa ní tí ó bá ti jọ́ wọn pupa lórí ṣadé yẹn kọ́ máa gbére mi mọ̀ padà ẹ jọ ẹ má jẹ́ kí olóore ọmọ wa yín kí nídìí pé à ń dọ́gbọ́n sí àwọn wa kí ni ọ̀nà àbáyọ. bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ náà ni orí orí tí gbogbo èèyàn ń sọ ẹlòmíà sọ pé orí yẹn ń rún òun kanra bẹ́ẹ̀ kẹrin tó máa gbà wá ni bí mo ṣe dúdú yìí mò ń lo òrí láti fi para ọlọ́run kú ṣe kò sí company tó ṣe òun because ẹ kò sí orí yẹn tẹ bá mú ah, ah, àdín àgbọn yẹn náà ah. ẹ wá jẹ́ kí wọ́n kọ yín pa oh, ẹ mọ tán pè ní parafin mi ìfẹ́ pè ní english tí wọ́n pè ní english kó má lọ́dọ̀ pé a ti ń ṣe polówó eh, ọjà fún wọn parafin bíi kírìmù náà ni bíi kírìmù tó yẹ pé bí àtàrà èèyàn bá sáré funfun èèyàn lè sáré fi para oh, ah, ẹ ti mọ̀ ó ti yé mi orí tí gbogbo èèyàn máa ń sọ pé ẹ ó wá òórùn lára kinní kan ṣe kinní kan tẹ́ bá ti mú orí yẹn because àwọn orí tó yẹ bá dúpẹ́ àwọn ìlú yẹn bíi ṣákì nǹkankan yẹn lẹ ti gbé ah, ah, lẹ ti gbé orí yẹn original àwọn yẹn ẹ bá ó máa ń ti ó máa ń ti ó máa ń le ṣe rí nǹkan tẹ́lẹ̀ máa ṣe ní pé tí má ti bù tó rání tó pọ̀ ń lè wà má ti bù má ti họ́ sínú kékeré kan màá wá fọwọ́ tẹ gbogbo àwọn kóró yẹn bá ti fọwọ́ tẹ fọwọ́ tẹ ẹ̀hẹ́n tí bá fẹ́ ṣe dáadáa lè wá bẹ́ẹ̀ bí coconut oil ẹ kàn dá díẹ̀ sí hmm. ẹ wá yí pọ̀ ó lè jẹ́ èyí lè tẹ́ yín gbogbo fúnra yín ṣe é nu lé ni because coconut oil yẹn lè ṣe fúnra ẹ̀ coconut lẹ máa rà àgbọn àgbọn ẹ bá ti ra àgbọn tẹ́ ẹ ṣe fúnra yín òróró tó jáde ń bẹ̀ ẹ bá ti rọra dà sí ẹ mix ẹ̀ ṣùgbọ́n ṣe wá rí òrí yẹn gangan ẹ lè lo òun nìkan dáyà ọkọ mi á ní torí bá fọ yín ẹ bá lọ báyàwó mi á ní kẹrẹ lórí <laughs> a ti sọ mí lẹ́nu àmọ́ ń ṣiṣẹ́ nítorí pé mi ti lò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èèwọ̀ bá múyàn ó ń ṣiṣẹ́ ah, ah. ṣé tí ẹ bá ní ro ìrora yẹn tẹ bá mú òrí yẹn tẹ wá mú ewu yẹn ẹ wá fi rá dáadáa kó ó máa wọlé wọn bí wọn bí dá ó máa wọlé ni so mo ti tested and trusted ní òrí yẹn mo wá sọ fún woman yẹn kó máa fi òrí yẹn parọ́ wá bẹ̀rẹ̀ láàrin oṣù kan ó wá padà bá mi pé àpè ṣé o pé òun ti ń rò ó pé tóun bá fẹ́ máa tí ara ń bá máa padà owó ńlá lòun máa tún ná because owó tóun fi ra cream òun ṣe kékeré ṣe ẹ wá rí àwọn tún rí àánú gbà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé ìpadàbọ̀ wọn àfi bíi tẹkùn àbí tàbí jàwárà. bọ́kọ̀ padà tán o ó ń ṣe ah, díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ó ti wá rí ìyàtọ̀ nínú ẹ̀ ṣe ń dùn. ọ̀pọ̀lọpọ̀ èèyàn túmọ̀ wípé ká dọ́gbọ́n sí àwọ̀ ó máa ń sọ èèyàn di arúgbó ọ̀sán gan. Hmm. ẹ máa rí ẹlòmíì báyìí kò tí ì ní tí ì ju fọ́tì lọ gbogbo ojú àti rínkù gbogbo bí ìyá wa dúdú kódà bí makeup artist ti gbìyànjú lórí ayé wọn kò ní bá <laughs> breakout ni ẹ jẹ́ a máa fi sùúrù sí bá a ṣe máa lo àwọ̀ wa àwọn ọ̀nà míì tí a tún lè fi jẹ́ kí àwọ̀ wa jí pépé àti sọ́ọ̀lẹ̀ kan a sọ̀rọ̀ nípa oúnjẹ intake nítorí pé àwọ̀ wa nílò àwọn nutrients tó pọ̀ dáadáa ọ̀nà míì tí mo tún fẹ́ sọ̀rọ̀ lé ẹ̀jẹ̀ a máa wẹ̀ dáadáa hmm. eléyìí àwọn ọmọ dúdú mo fẹ́ bá wí torí a ti ń sọ̀rọ̀ àwọn tó ń tòrùn sí pupa wọ́n rò pé mo kúkú dúdú n ò lè mọ̀ tẹ́ ẹ bá fi ọwọ́ ṣe ara ẹlòmíì báyìí èrí tí ó jáde ń bẹ̀ tí ó jáde ń kódà bó bá wẹ̀ lódò ẹja ẹja ó kù hmm. a máa wẹ̀ dáadáa because ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pé ó ní bí èèyàn ṣe máa ń wẹ̀ hmm. ó ní àwọn ibi tó pé èèyàn ń fi kànkàn gbó kò dá kí èèyàn máa fi kànkàn gbójú. ojú bẹ́ẹ̀ ni. ó ní àwọn ibi tó yẹ pé ọwọ́ lásán àti ọṣẹ ló kàn máa fi fọ̀ ọ́ kò ń ṣe àfikànkàn gbódọ̀lá mm-hmm. nítorí pé àwọ̀ fẹ́lẹ́ jura lọ. ẹ jẹ́ ká tara ṣàṣà ká dé òkè lọ́hùn tá a bá máa fi padà dé a máa kó ẹsẹ̀ ńlẹ̀ mú mọ̀ pé lẹ́nìí a ti máa kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lórí àwọn ọ̀nà tí a fi lè tọ́jú ara wa tá a bá dẹ̀ padà dé màá yànnàná lórí pé àwọn oúnjẹ wo la lè máa jẹ tó máa jẹ́ kí àwa máa jí pépé yàtọ̀ sí pé à ń lo oògùn òyìnbó yàtọ̀ sí pé à ń tọ̀ dókítà lọ ó ní àwọn oúnjẹ àti bí a ṣe lè gbé ìgbé ayé wa tí àwọ̀ wa tí a fi máa jí pépé tá a máa sọ̀rọ̀ táwọn èèyàn máa sọ pé ah, i love your skin ẹ má ti gbé kúrò à ń bọ̀ àti dè ẹ sì kú ìjókòó ẹ kú kò sú mi kò rẹ̀ mí èmi a máa sọ pé kì í sú ọjọ́ kì í sú oṣù kì í sú olódùmarè ọba àti yọ kì í sú òrùn àti yọ kì í sú ọjọ́ ọ̀rọ̀ tèmi àti tiyín àti ánífíngà lágbára ọlọ́run kò ní sú ọba wáìdù lókè tó dá gbogbo owó àwa adéníyìn lèmi sì ń jẹ́ olúṣọlá ẹn bàbá tó bí mi sọ mí ẹ mọrọláhùn lórúkọ bàbá tó bí mi lọ́mọ lórí orísun tẹlifíṣàn lórí fàájì ọ̀sán níbi tá a ti ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà tí a lè gbà tí àwọ̀ wa fi máa jí pépé pípa àwọ̀ àmútọ̀run wa mọ́ pípa àwọ̀ àmútọ̀run wa mọ́ èmi nìkan dẹ̀ kọ́ bóyá iṣẹ́ ń darapọ̀ I have my ever gallant beautiful <laughs> damsel honey finger. Ah, ó ṣe lórúkọ yẹn orúkọ tó pè mí yẹn orí mi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú èmi kan fúnra mi ò tẹ̀ sí porúkọ mi yẹn látàárọ̀ gbogbo ẹni tó ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò fàájì ọ̀sán ní orí Orísun TV náà la ṣì wà o èmi lóyún ti yín náà àtàtà mo ṣì wà bí Adéníkè Hannah Babátúndé ní tí gbogbo ayé mọ̀ sí honey fingers. <laughs> Adébísí ó sọ fún wa ká tó lọ lẹ́ẹ̀kan pé a máa bá ara wa sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ oríṣiríṣi tá a lè jẹ nípa tá láti lè fi pa àwọn àwọ̀ àmútọ̀run wa tí ọlọ́run fún wa mọ́ oríṣiríṣi àwọ̀ tí ìyóòwù tí o bá ní <laughs> èmi lè ní dúdú kí wọ́n ní pupa ẹlòmíì ní chocolate hmm. bí mi ń bí báyìí ẹlòmíì á ní àwọn kan ní brown skin gan <laughs> you know <laughs> oríṣiríṣi ni ẹnìkan everybody wá ní ṣùgbọ́n láti lè pa titi ẹ̀yẹn gangan mọ́ kó máa dán kó máa jọ̀lọ̀ àwọn oúnjẹ àkọ́kọ́ a gbọ́dọ̀ máa jẹ èso èso ní oríṣiríṣi oríṣiríṣi ọ̀nà ẹlòmíì á sọ pé òun láìkí. yàtọ̀ sí àwọ̀ mm. èso dáa mm. naturally mm. fún good health wa ìgbé ayé àlàáfíà èso dáa gan-an nítorí yàtọ̀ sí pé bóyá skin ó ń ṣiṣẹ́ fún àwọn immunes wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó mọ̀ pé tí immune system wa bá weak ó máa ń affect skin ó máa ń affect hair grow ó máa ń affect nails grow ó nígbà kan tí mo rí àwọn funfun funfun tó tòótọ́ kan nínú èékánná mo wá ń sọ fẹ́nìkan torí tèmi bá ti ṣe àkíyèsí nǹkan kan lára mi èmi ò ń pamọ́ mm-hmm. mo máa ń tètè sọ síta mi ò mọ̀ wípé kíní ta máa ń pè ní lékeléke bàmíléke yàrá bàbàmíléke disease ni. wow. <laughs> àwọn kan ò dẹ̀ mọ̀ kákan hmm. máa sọ pé lékeléke bàmíléke ẹ̀yà àdà bàbàmíléke làwọn ní ah, ah, ó ti yọ <laughs> ó ti débẹ̀ àìjẹun tó dáa lásìkò tó dáa ń gbà mí hmm. ó máa ń fà hmm. láti ibẹ̀ náà ló fi di ara àwọ̀ wa ẹ máa kọ̀ rẹ́ lómi àwẹ̀ akọ́ṣì hmm. ó dẹ̀ lówó lọ́wọ́ ó lè jẹ́ nǹkan tó ń jẹ ẹ jẹ́ ká máa jẹ èso dáadáa àwọn èso lóríṣiríṣi apple watermelon orange kò sí èso tá a jẹ tí ò fẹ́ dà àfi ẹni tó bá ní àwọn àìsàn kan ló ní àwọn èso tí ò gbọdọ̀ bóyá ẹni tó bá ní ọgbẹ́ ẹnu tí eléyìnbó ń pè ní ọ̀sà ò gbọdọ̀ máa mu ọsàn ẹni èso tó bá ti wà acidic bọ̀ yàtọ̀ sí yẹn tó o bá ti ní àrùn nú tó o ní àrùn kankan gbogbo èso jíjẹ ni. tó bá ti wá fẹ́ jẹ èso àwọn míì máa sọ pé àwọn ò fẹ́ràn ilé kan ṣe pé bóyá èèwọ̀ ni fún wọn kàn fẹ́ràn ẹ̀ ní ìwà tó lè jẹ ọlọ́run dẹ̀ ti wá ṣe pé fún wa tó jẹ́ pé season by season àwọn èso yìí wá bí eléyìí bá wà tó bá tó bá pé ah, ó ti wọ́n jù o ní táìmù yẹn ìkan máa wà tó máa lẹ́ẹ̀sì tó máa gbọ̀pọ̀ láwọn kó tá à ń sọ̀rọ̀ báyìí àgbálùmọ̀ ti gbọ̀pọ̀ ti gba yẹ̀yẹ́ èèyàn lè lò yẹn kó ṣe oríṣiríṣi. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dẹ̀ pé àgbálùmọ̀ yẹn ó ní nutrient tó pọ̀ gan. gan gidi ẹ má wọlé ọjọ́ tó bá máa sọ̀rọ̀ nípa èso a máa gbé yín débẹ̀ débẹ̀ láyè lẹ́yìn. mo tún sọ kankan nípa kéèyàn tún ṣe ọṣẹ fúnra ẹ̀ ìgbà mi àwọn èèyàn máa rò pé ó fẹ́ lọ bẹ́ẹ̀ ni tó máa ṣọṣẹ irú ibi tèmi dàgbà sí ọ̀dọ̀ pásítọ̀ tí mo gbé a máa ń ṣe ọṣẹ fúnra wa ni a máa lọ sọ́jà a máa ra ọṣẹ dúdú a máa ra watermelon a máa ra cucumber oyin gidi ó ní kinní kan tá a máa ń pè ní aloe vera àwọn ọmọ mọ̀jẹ̀sí lè máa ń mọ̀. àwọn tí ó wà àwọn èèyàn náà ti ń padà sí díẹ̀. a máa wá gún a ti gé ewé ẹ̀ báyìí. a máa gún aloe a máa gún gbogbo nǹkan tí mo sọ a máa gún tàbí ká blend ẹ̀ normal blender tó o bá lódó ẹ máa blend ẹ̀ normal blender ẹ máa wá gún pọ̀ mọ́ ọṣẹ yẹn ó ti tó lò hmm. àwa máa jọlọ ni àwa máa jọlọ. ṣé wàá ní nǹkan mi ta tún lè ṣe yàtọ̀ sí pé bóyá à ń oúnjẹ òun ni pé ṣe ní ìgbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn skin therapist wa oríṣiríṣi ẹ máa patronize wọn ẹ lọ síbẹ̀ àwọn máa sọ fún yín pé nǹkan báyìí ló bá wọ eléyìí báyìí ló lè in fact wọ́n máa tún treat the skin. bẹ́ẹ̀ni. àtọ̀ sí wọ́n máa test the skin láti skin láti fún yín ni wọ́n máa tún treat the skin bí skin yẹn ti ń bàjẹ́ wọ́n á tún sọ fún yín pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lẹ lè lò sí ṣùgbọ́n àwọn tó bá kọ́ṣẹ́ mọṣẹ́ ni. bẹ́ẹ̀ni. kò kí ń ṣe gbogbo àwọn àwọn tó bá kọ́ṣẹ́ mọṣẹ́ nìkan ni then ẹ jẹ́ ká rántí pé òòrì ó ń ṣiṣẹ́ fún just anything orí yẹn ó máa ṣùgbọ́n ó gba sùúrù sùúrù ni ẹ má sọ pé bí a ṣe wípé ẹ ti bẹ̀rẹ̀ lénìí ẹ gbọ́dọ̀ rí iṣẹ́ ẹ̀ lọ́la rárá o kò ṣe bí ọṣẹ yàjóyàjó tí ó bó gbogbo ara ẹ níhà <laughs> orí yẹn máa ṣe sùúrù pàtàkì dáa tí wàá wò pé bí orí yẹn ń rùn bí kẹsàn-án à ní pé ó ń rùn ohun láìkẹ́ ló pẹ́ẹ̀f náà bẹ́ẹ̀ fún wá ẹ fi answer sí ẹ píam píam píam píam píam gbogbo tó yẹ kẹfí sí ẹfí sí ẹ ti lọ nìyẹn. bẹ́ẹ̀ni lórí ẹsẹ lẹni wá wùwà pé ká jẹran yìí pẹ́ lẹ́nu kan kó yí gbogbo ṣùgbọ́n ó fọ fún iná ìṣèjú ìṣèjú tìrín tìrín <laughs> tìrín. ẹ jẹ́ ká gbé bọ́dì pàápàá ká máa lọlé mú kọ̀fẹ́ ràn yín létí ni bóyá ẹ ti ẹ̀ mọ̀ abẹ́ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ipò ní kinní kan tí wọ́n ń pè ní skin cancer bó o bá ṣe lo àwọ̀ rẹ yóò tẹ́ẹ̀lì lọ́la o ọ̀rẹ́ mi bó o bá dọ́gbọ́n sí òun náà dọ́gbọ́n sí ọ létà ò bá fi í lẹ̀ bẹ́ẹ̀ agbètè mi ṣe bẹ́ẹ̀ òun rè dàrú àlùkò mi ṣe bẹ́ẹ̀ òun rè kosùn lékelèké ṣe bẹ́ẹ̀ òun rè kẹ́kẹ́ fún bíi ti kúkọ́ bíi tàrùn kan ikú ò ní pẹ̀lẹ́ kankan láàrin mi àti hanifinga àti gbogbo àwọn olólùfẹ́ wa lórí fàájì ọ̀sán lórí Orísun lápapọ̀ àwa ti ń lọ náà nìyẹn ẹ má gbàgbé àti gbé ìpolówó yín wá torí ìpolówó ni àgúnmòwò ẹgbẹ́ wá sórí ètò fàájì ọ̀sán torí àwọn èèyàn ń gbádùn wa dáadáa tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ tẹ̀lé wa lórí gbogbo ìkànnì lórí Orísun at Orísun TV náà ni Facebook Instagram Twitter YouTube at Orísun TV tó bá jẹ́ pé Eva Gallant yín ọmọ tó handsome ọmọ tó dúdú ọmọ brown skin boy lẹ́fẹ́ follow lórí TikTok àti Instagram at official ẹ̀yinjú olódùmarè lórí ojú àtìwé facebook ní jẹ́bẹ̀ tẹ́ ẹ̀ bá lè send friend request ẹ kàn follow bọ̀bọ̀ yẹn prince mọ̀rọ́láwọn adéníyì olùṣọlá ire lójú owó rí o ẹ jẹ́ fílẹ̀ fún anífíngà kí obìnrin bá wa gbé abọ́ yẹn lọ sí kitchen. orí orísun tí ò lè gbẹ lára náà la wà o ibẹ̀ náà làdàrà máa wà nítorí pé kò lè bàjẹ́ kò lè ṣí kò lè ṣá ẹ wá gbé àwọn ọjà yín wá kábà yín polówó ṣé rí ẹnu mi pípele yìí kéé gàgà ẹnu tí n bá fi sí ọjà yín lásán mo máa tà ní wéra ṣe sàn ẹ gbọ́jà yín wá kábà yín tà á sọ lórí gbogbo ìkànnì pátápátá àti TV náà ni Instagram, Facebook, TikTok everywhere <laughs> àti Orísun TV náà ni ẹ bá fẹ́ tẹ̀lé mi ọmọ yín o at annie fingers ni ní orí instagram àti tiktok lórí facebook níkẹ́ àti anna babatunde ẹ lè ní ìbéèrè kan àbí kejì tí ẹ fẹ́ béèrè àbí bóyá ẹ ní story nǹkan tẹ̀sí ẹ fẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀ lórí program wa bóyá òkè nǹkan báyìí ṣe yín nǹkan báyìí tẹ̀sí ọlọ́jọ́ yẹn ó ṣe mí báyìí ó ṣe mí báyìí o nítorí pé ire la fẹ́ máa rí nípa àwọn gbogbo àwọn tó ń wò wá tẹ bá pè wá tẹ̀sọ fún wa pé nǹkan tẹ́ ẹ gbọ́ lórí program wa ó máa ṣe mí láǹfààní bá inú wa máa dùn ni à ń tẹ̀síwájú nínú program náà ni àmọ́ a ní láti lọ ó dàbí ká má ti lọ àmì lọ àpẹ̀yìndà ó dàbọ̀